àwọn tó kọ́ wà tá a ọ̀dà ṣe sí ìkànnì àgbo yẹn wọ́n ti pa three fifty thousand. bẹ́ẹ̀ mi ṣe ń rí ọmọ yìí ọmọ lálùbáríkà amòwò ná. alá tí ò lè ṣẹ ni ọmọ mi ò lè fẹ́ tí ọmọ aláyéláyé kò lè wà. ìgbà ó dín days tí yẹn lẹ́yìn máa ń pẹ́ kẹ́ tó má rí àwọn abáyé tá a bá sí méjì ọkùnrin one week two weeks in fact one month tí ìfẹ́ bá ti wà mẹ́ marriage ni straight full time. jọ ṣé ilé ọmọ ẹ ti bàjẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. kẹ́ ẹ máa wò ó ṣe kí bóyá ọmọ òun bí. mi ò tí ì rẹ́dí àti bẹ́ẹ̀ fà wàhálà mi. But tí wàhálà bá dé. ṣé o tí a lọ sọ fún pé mọ sí ẹ ló máa determine bó ṣe máa live life ẹ. kí ló ń lọ fún ọkọ tó sọ kí ló ń bẹ̀rẹ̀ ṣe. ṣé ìwọ ló ní ayé tó ń lò ní àbí ìyẹ́ ẹ̀ torí kò yé mi tó fi jẹ́ wípé kò sí ìkọ̀kọ̀ tó máa ṣe nínú ilé ẹ̀ tó ní tó fún yẹ. bóyá ìjọ yẹ kó fi lóyún ó ti fi ṣòṣì káàkiri. ṣé o ti gbàgbé pé o ti fún ọ̀rọ̀ yẹn rẹ̀ ó máa mú bẹ́ẹ̀ ṣe. ó wá sínú ilé mi it's your business.